Everybody Fákànní Global Services Limited orí òṣè bínú sí káfífìlà déjì ó ṣèwọ̀ àràbá ńlá iléeṣẹ́ ni pẹ̀lú oníranran ẹ̀ka SB Magaji Ventures làkọ́kọ́ lójúlówó ohun tẹ̀nu jẹ tẹ́ ẹ bá fẹ́ rà àwọn lójúlówó alágbàtà fún iléeṣẹ́ Golden Penny àti PZ tó ń ṣe Kings Hall bẹ́ẹ̀ fẹ́ ra Golden Penny Semofita, Pasta, núdù ṣúgà spaghetti àti gbogbo tó ń jáde láti iléeṣẹ́ Golden Penny bẹ́ẹ̀ ni wọ́n tún jẹ́ ojúlówó alágbàtà fún iléeṣẹ́ pz tí wọ́n ń ṣe òróró kings oil àti mamado òróró òṣèbẹ̀ tó ṣara lóore déédéé iye tó ń bá jáde láti iléeṣẹ́ lẹ́ẹ̀ma kó lọ́pọ̀ kú ọ̀rọ̀ ẹ̀ka wọn pàtàkì tún ni sb magaji farm níbi tó nírúurú ẹyin kọ̀m̀bọ̀kọ̀m̀bọ̀ ti ń jáde àwọn adìẹ tó ṣara gírí ẹja tútù ṣọ̀kọ̀yọ̀kọ̀tọ̀ àti gbígbẹ tá a fìmọ́tótó tó gbangba pèsè ẹ̀ kókò ọ̀bá jìnnà ilá ìkó. SB Magaji Ventures wà ní nọ́mbà sixty two Amilengbe Street junction Adó-Alérè ní Ìpàtánlù Ìlọrin. Ẹ rí gbogbo ohun tó ń jáde láti ASB Magaji Farms rà ní mini warehouse Mandate Ultramodern Market tó wà ní Western Reservoir Road Adéwọlé lù Ìlọrin. Tẹlifon oh eight oh four oh eight four tàbí oh eight oh six oh seven seven five seven four eight SB Magaji Ventures àti SB Magaji Farm ojúlówó ọjà lówó tí ò gara ni gara ni gara ni. أعوذ بالله من الشيطان الرجيم rajim الله الرحمن الرحيم وبه نستعين عونك يا معين رب زدنا علما jazallahu khairan qaumana wa jududana wa qadimadu lana sublan wa masalikan irham jami'a dhati zatina wa muallimina wa suyugina wa likulli ma lahu haqqun alaina wa liman awsana bidu'ai birahmatika ya arhamar rahimin adúpẹ́ fún ọlọ́run ayé anábọ́ Muhammad aleko kí aleko kí ọlọ́run bá jogún ẹ̀fọ́ ga wa ṣáájú wa anábọ́ àmà àtàwọn àtàwọn sábẹ̀rẹ̀ àti gbogbo ara alẹ́ rẹ̀ láì dẹ́nìkan sí. Si wọ́n lábá ti tọrọ fànàbí gbogbo àwọn àfa wa lérígun mẹ́rẹ̀ẹ̀rin ayé àwọn tí ń bẹ lọ́dọ̀ rẹ̀ nù wọn lọ́n bá kẹ́ wọn níkẹ́ ìtòsè déédé àwọn jábẹ́ láyé nù wọn lọ́n má fi wọ́n láre inú àwọn àfa wa wọ́n lábẹ́ wa bá ṣàánú àwọn òbí wa àwọn jẹ́ ti wà lọ́dọ̀ rẹ̀ àti gbogbo àǹtí àǹkù láyé ọlọ́n má fi wọ́n láre àti gbogbo àwọn tá a jẹ ní gbèsè ká tọrọ fún títí wọn bẹnu ìta ńlò yìí níbi àánú bí gbìyànjú níbi oore wọn ọlọ́run bá ṣòre fáwọn náà mọ̀jẹ̀lé wọn dàrú mọ́jọ náà wọ́n dàrú gbogbo ẹ̀yin olólùfẹ́ tí ẹ̀ ń dẹ́tí tí kálukú yín ti sí rédíò ẹ̀yin tẹ́ ń gbọ́ ní gbogbo nàìjíríà ẹ̀yin tẹ́ ń gbọ́ ní gbogbo àgbáyé tọ́ ẹ pé orí íńtánẹ́ẹ̀tì àtàwọn tó wà lórí facebook gbogbo yín àlekà yín tán bàbá ní ká máa kà á ní ṣe nǹkan míì kódà ń tẹ́ torí ẹ̀ wá fẹ́ràn wa náà ní rí ìyanjú a máa mo fi títóbi ọlọ́run àti ìyàpọ́nlé tànà Muhammad mo fi tọrọ gbogbo kálukú wa ìbànújẹ́ kéré ó tóbi òní wọlé tọ̀ wá orí ọlọ́run ó sì máa bá wa gbé bí akela haula wàlà quwwata illa billahi al-aliyyil azim. mo yìí pé gbogbo olólùfẹ́ al-hikmah pé markasul hikmah al yóò ṣe mọ́lúdì tàwọn ọmọ ọlọ́mọ kéwu ní twenty six january ní tawhid road beside the judges quarters ẹ ti rí mọ́tàsí wa Saidu Alkali Mosque ibẹ̀ náà ni a ti ní twenty six aago mẹ́wàá sí aago méjìlá náà ní wákàtí méjì péré iná ni a fẹ́ lò gbogbo èèyàn ni a pè ọlọ́ọ̀bà akọ́mítì mọ́tàsí gbogbo náà ni wọ́n ní kí n bá wọn jíṣẹ́ fún yín àti gbogbo àwọn òbí ọlọ́mọ kéwù ọlọ́ọ̀bà àdúpẹ́ fún yín a máa retí ní twenty six of January ní aago mẹ́wàá. Um, ká máa lọ síbi tá a torí ẹ̀ jòkó lónìí uh, mo ní fi àyàtìkà dakọ́ ìkùngọ́ọ̀lìyà ṣé orí ayé tó ń lò lọ́wọ́ yìí àwọn ìṣẹ́jú kan bẹ́ẹ̀ tó wọ́n tó sì yẹ kó yẹ kó take advantage ìṣẹ́jú náà nítorí pé ráìtù mọ kìfẹ́ ni muhazirin muhbirin lè ṣe yìí àlì tọ̀ntọ́wì fi muzakaratihi afáwa tó ń pè ní ali tọ̀ntọ́wí níbi àwọn ìwé rẹ̀ tí máa ń kọun àwọn pamphlet kéékèèké àwọn tíra rẹ̀ ń ìṣẹ̀lẹ̀ méjì kan ṣẹlẹ̀ tí bàbá náà rìpọ́ọ̀tù rẹ̀ nù tíra tí mo rí i pé ìjọ́ tí wọn náà bá bára rẹ̀ nù condition ìṣẹ́jú tó wọ́n ni àfi kó o take advantage rẹ̀ kó o fi take decision kó o fi yí padà àbí kó o fi yí nǹkan padà. alimọ́ọ̀kì fúnlẹ̀ awọ́lì àkọ́kọ́ bí táfà yìí sọ ni pé tààdàtà nafsihi ó sọ nípa ọ̀rọ̀ rẹ̀ níjọ́ kan pé wà yẹ àgòrí kwalẹ̀ àsátì Beirut iná máa ká ní esbau fà á sọ̀rọ̀ fà á lẹ́lmọ́t ó là ń lọ́wọ́ ẹni odò Beirut ní kékeré lọ́jọ́ kan ó ti ṣèmi pẹ̀lú rẹ̀ rí ó ti ṣẹlòmíì náà rí ọlọ́run ló kó wa lòun bá kọ́ sínú kàngódò òun wẹ̀ fà á lòun bá tẹ̀rì fàásọ̀rọ̀ fàálẹ̀ mọ́t ọlẹ́mi fẹ́ bọ́njọ́ yìí ọlọ́run ló ní kó wọn ọ̀rẹ́ ni rescue òun wà ó milá mọ̀kúmíyàn àlè nígbà tí wọ́n fi dìhun gbàgbàgbàgbà ọmọ ìyẹn mọ́jọ ó kú wọ́n ń tẹ̀mú rẹ̀ wọ́n ń tẹ omi ń jáde nímọ̀ òun òun ò tiẹ̀ mọ bí òun wà mọ́ òun ti dákú wákàna fi tilka láàzọ̀ yúzẹ̀ yìí nù lil ó lásìkò yìí òun gan ti juwọ́lẹ̀ fọlọ́ pé tọ́ọ̀ ibi ọlọ́run ní ti tó ń dé sí rèé wàyàwá dùn lẹ́wọ̀ àdà ẹ̀mí ìhun kejì ń sọ fún pé ọlọ́run o bóun ọba bábà ikú o lẹ́wọ̀ àdà sàátà ilẹ̀ làyàt ẹ̀ bọ́lá ọba jẹ́ kí títọ́ tán báyìí bí n bá fi lè dí tí wọ́n rí mi gbà á lẹ̀ lìyú jáde dà yìí máa nà ó wà àmọ́lẹ̀ o ẹ̀ ìmọ̀ sìn ọlọ́run o ìtúfàsíkò lẹ̀ ṣe ranù mọ́ àtẹ́bẹ̀yà tí ikú rèé ala amalẹ fayasilale imanu indahu mọtahu adáwòtọ́ báyìí ló sọ ọ́ dẹni tí ó mọ̀ pé àṣé bí èèyàn bọ́lọ́wọ́n ọba fẹ́ pààyàn èèyàn ò ní kú ọba tó mú mi dé bèbè ku tí ọ̀pá mi yìí wọn ò ní ṣe ẹlòmíì jù ú lọ ìwọ wá bíra rẹ àìmọye ijọ́ tí wọ́n pẹ̀lú ọlọ́run ti dárú àdéhùn yìí ìjọ fẹ́ bímọ tó nira wọ́n bó ṣe lérí fọ́lọ́ pé ọlọ́run bọ̀ bá pa mí ah, wọ́n máa ṣe ọ́ tọkàn tara á wò sẹ́jú tó fi ń jòkó nídìí sí wọ́ọ̀dù nísìn o ìjọ ọlọ́run tara ẹyọ kan làdáwò tọ́lọ̀ yọ kó ogún rẹ̀ sì kú wájú rẹ̀ ọmọ òun tó bí tì ẹ̀mí rẹ̀ tì dalẹ ọjà rẹ̀ tì láti tán má torí ẹyọ kọ́nà tó sóun ti ẹran ti ìjọ náà sóun ta gìrì sófin bẹ̀rù ọlọ́run sófin tijú ọlọ́run àkọ́kọ́ náà àwọn àṣẹ́jú tá a lò lọ́nà ayé nu ìwọ tó bá ti nírú ẹ̀ rí tọ́lọ̀ ń kó ọyọ ǹjẹ́ o sì kà rántí o. wàlúmọ́ọ̀kì fòtáàní ọ̀rí kọ̀ǹdíṣẹ̀ ẹlẹ́ẹ̀kejì situation ẹlẹ́ẹ̀kejì ìṣesí ẹlẹ́ẹ̀kejì ni pé afáàyẹn sọ ní zakara anáwó kọ́ ọdí fi kọ́ ọ̀fi láti mi sùúrì àìlà àbẹ́ìtìlá ó ní mọ́tò ọkọ̀ ojú omi pa òun pọ̀ pẹ̀lú àwọn àràn kan àwọn ìjọ kan tó ń bọ̀ láti súríà tí wọ́n lọ sí ájì láti wọ́n lọ sí ájì. wàbẹ̀ iná máa wúwa fi sahara itabuk ó nígbà táwọn ò fi débi pápá dẹ́sàtì tabuk wọ́n ti fẹ́ wọ madina àbí kìíní wọ́n ti sún madina dọ́ọ̀lù làwọn bá mí sọ̀nà. So àwọn ti mọ̀ báwọn ti rìn nǹkan àwọn tẹ́lẹ̀ ṣe mọ̀ pé dẹ́sàtì ẹni tó bá ti rìn dẹ́sàtì rí yóò mọ̀ pé àwọn tó ń gbé bẹ̀ nìkan náà lè mọ̀nà bákan náà gbogbo ọmọ rí mo rántí ọdún kan níta lọ ṣe sẹ́ńsọ̀ ní Sokoto wọ́n wá gbé mi lọ lùkàn wọ́n ń pè níbi Yarda ní Isa local government ọlọ́kadà tó máa ń gbé mi lọ tá a fi lọ bọ̀ lẹ́ẹ̀mẹ́ ẹ̀márùn ẹ̀mẹ́fà èmi èèmọ̀ bẹ̀ kàn rí pa débẹ̀ nítorí èmi kàn rí pé inú yàrin irú kan náà là kàn ń rìn ẹni gbogbo ọjọ́ ra wọn kò sí igi tó fi sàmì kò sí ilé tó fi ó kàn rí pé nkiri ẹ̀ ara but àwọn tó ọmọ dẹ́sàtì rìn wọ́n ti mọ̀ ọ́. afáàlà wọn bá sọnù wà bá kú sálẹ́ àsàtà àyà mi jọ́ mẹ́ta làwọn fi ń bẹnu gbó dẹ́sàtì Madina táwọn fi dé mọ́ wọn tá àtọ́ àmúhùn wọ́n ó là tó ń gbogbo ẹ̀ wàá sọ̀rọ̀ fún alẹ́ mọ́ọ̀t ee eh, ẹ̀mí fẹ́ bọ́njọ́ yìí bí ìtọ́jú alákọ̀ọ́kọ́ náà ni tó ṣèwọ́n kékeré ó ní fakọ́ọ̀mà ló ń bá dìde wàhálà kan fi jùmọ̀ yìí ó ti bá tẹ̀lẹ́wẹ̀dá òun bá ṣe útúbà dágbére pé tọ́ kálukú bọ́lá ń bá níbí lẹ̀mí ó sotí hotbaton tawhidiyan hara ó ní útúbà náà gbóná bí ẹni tí ń wọ ọlọ́run lọ́kankan ẹ̀ mọ̀ wọ́n ní bákà wà ábùkà náà sà ó sunkún àwọn èèyàn náà tún sunkún pé ṣébi táwa tán sí rí ọlọ́run wàá dáná lè ìmánu ìtafà ṣùgbọ́n tó ń fura ni pé adáhùn tọ́lọ̀ ń fi kàn òun yìí ìgbàgbọ́ òun sọ́lọ̀ tó wá gbẹ́nu òkè sí i wàá nà òun léza òun náà ka mo yìí nu wà lẹ́ àmọ̀ nkìsọ̀n torí pé òun rárí dájú pé ibi àkọ́sí yìí kò sẹ́ni ó lè yọ̀yàn kọjá ọlọ́run àfọlọ́hún ibẹ̀ náà lòun ti wá rántí pé yesalu ma fi samawati walad kulla yawmin huwa fi sha'an ta ni wọ́n pè lọ́sàn-án lóru bí èso ọlọ́run ta ló ń tọ̀hún tó ẹ pé ojoojúmọ́ ayé ní rí nǹkan ṣe kò síjọ́ tí ọlọ́run sinmi torí pé kulla yawmin huwa fi sha'an bó ṣe parí tiwa tí rò pé sùn àwọn kan ṣẹ̀ṣẹ̀ jí ni àwọn kan bẹ lójú ọ̀sán àwọn kan bí kálukú ti ń pè ni wọ́n ń pè láfíríkà ni wọ́n ń pè lẹ́ṣíà ni wọ́n ń pè ní europe ni wọ́n ń pè lamẹ́ríkà méjèèjì báwọn bá ṣe yún tán àwọn tinú omi ń pè àwọn tinú yèpẹ̀ ń pè àwọn tẹ̀rí òkè ń pè àwọn tinú atẹ́gùn ń pè báwọn bá la kó ń bẹ̀ ntó mi ń pè ntí èmi ń pè kálukú ní ń da gbogbo ẹ̀ sọ́dọ̀ ọlọ́run ọlọ́run ò ìsinmi gbà kan ojoojúmọ́ ní iṣẹ́ ń bẹ lọ́wọ́ ọba tó dá wa ó ní sọ́ba rí báyìí mo bẹ̀ ọ́ ọlọ́run ó ní òun arántí pé wọ́n ká mí nàbí yín kọ́ tẹ́lẹ̀ máa rí bí yún náà kẹfì rò mélòó mélòó mélòó mélòó nú àwọn ànábì ọlọ́run tí wọ́n ti padà nù tó kú sọ́nà wọ́n tó pa àwọn ríbi yún àwọn ẹlẹ́sìn tí wọ́n ń bẹ pẹ̀lú wọn nínú ilé ìjọsìn wọn amọ́fà máa wá àánú àwọn tó kù ò torí ẹ̀ wá kọ́lẹ̀ pé àbájọ ẹ̀já jáwọ́ ẹ mọ̀ lọ́lọ́run ọlọ́run wa àwọn tí yà ń jẹ yìí ń kọ́ àwọn tí àìfi tí wọ́n dájọ́ kádàrá ni kò sọ lọ́ǹdọ́lẹ́ níbi àlámọ̀rí tiẹ̀ bí tẹnìkan ọba yanjú òun yóò mi pé tiẹ̀ ò ní yanjú gbígbéyàwó ẹnìkan ọba wọ́ọ̀kì yóò pé tiẹ̀ ò ní bísí ẹnìkan bá dàrú èèyàn sọ pé tiẹ̀ ó dàrú bọ́rọ̀ ajé ẹnìkan bá fẹnu kọlẹ̀ yóò pé tiẹ̀ ó kalẹ̀ ìwọ ni kí wọ́n mọ̀ pé ìdí Allah wa antum nà lè ijaba ìwọ máa pọ́lọ́n pẹ̀lú confidence sì máa pọ́ bàárẹ̀ sọba tó di tí sì máa máa pọ́lọ́n tó ń pè sẹ́ni tí parí ọ̀kan tí ń wọ́n máa dọ́wọ́ fún bẹ́ẹ̀ ni wọn ò sì kọ́lẹ̀ wọ́n máa stakanu wọn ò sì bẹ̀rù wallahu yuhibbu sabirin ọlọ́run fẹ́ràn gbogbo ẹni tí máa ma bá dánwò bá dé alákọ̀ọ́kọ́ ni pé asọ́bùrù asabat alẹ́ amúr jẹ́sẹ̀ rí orin ilẹ̀ wájú ọlọ́run torí pé ìjì ni wọ́n ń pè ládàáwò yìí máa gbé ní kò níwájú ọlọ́run lọ bí ọ̀dọ̀ èṣù ni àfi àwọn tẹ̀sẹ̀ wọn bá ran lẹ̀ nìkan ni wọ́n máa wò pé gbogbo ohun ń ṣe mí yìí kọkọjá tọlọ́hún gbogbo yìí táwọn bá sọ pé ojú ẹyẹ máa rò pé ayé ẹyẹ máa rò pé gbogbo tí wọ́n ń wíhun ọ̀dà àbáyọ̀ bá dùn gbé táyé sì ṣòro ẹni ó dáyé náà kẹ́ ọ̀fẹ́ ayé sùn ni sẹ́nìkan ẹni kọjá ọlọ́run ẹnìkan tó dáyé yẹn náà gbogbo tó bá wá ń ṣe ọmọdé md Tony company ó chairman Tony company chairman àti md wọ́n wá ti assure rẹ pé you are not part of them wọn ò ní sáàkì rẹ gateman wa ń dẹ́rù bọ̀ fẹ́ ọ̀gá ẹ̀jọ́ wọn mú yín lọ́bì kan tí wọ́n bá jẹ́ ni ó gbọ́n ó yẹ kó ní confidence pé àwọn tó ní kíní yìí ní òsì wàhálà o. afáwa Sha'arawi ó minel adat ó nínú àwọn àdámọ́ta àmọ́ ni pé kọ́tù ayé ni pé làtẹ́kùlìkùmọ̀ lẹ́wọ̀ abunavim àwọn ọmọ tó bá ní bàbá tó yanjú wọn kì í jáyà wọn ń jáyà sásọdún wọn kì í jáyà sówó skul wọn kì í jáyà sí owó iléèwé wọn kì í jáyà sí bùkátà kankan nítorí pé lẹ́hùn abu navim wọ́n ní àwọn bàbá tó ní jẹ̀bẹ̀jẹ̀bẹ̀ lápá ó ní wàkífọ̀ yukọ̀kílù máàlẹ̀wù rọ́bù ó ní ẹwà jẹ́ ń béèrè lọ́wọ́ rẹ̀ kí ní jàwọ̀ láyà wọ́ tó lọ́lọ́run tó tóbi ọmọ tó ní bàbá tó tóbi tí bàbá rẹ̀ lè kú tí wọ́n lè dá bàbá rẹ̀ dúró tí wọn lè yọ bàbá rẹ nípò nílọ́lá bàbá rẹ̀ bíi pé kò ní tán yìí èsè tí wọ́n ń jáyà ìwọ tó lọ́lọ́run tí ò ní kú hayyun qayyumun dáìm ọlọ́run tí ò ní kú ń gbà kan lọlọrun tiẹ mélòó ní ìṣòro rẹ̀ tó wá kọjá ọlọ́run àfàwà eh, àfàwà star saheed orílẹ̀ rahimahullah ọlọ́run kọ́ bá ń kí àfà náà èmi pẹ̀lú wọn pàdé ní èbúté mẹ́ta ní ọdún kan in 1996 èmi mo wá sẹ́mc mi prógámù tán wá lébùté mẹ́ta níbi mọ́lúdi bàbá Bánjí ńjọ́ náà olówó kan wá wá bẹ́ẹ̀ ó wá fún wa lówó ọlọ́run bá ń kí olówó náà náà ti wà wájú ọlọ́run tẹjúmọ́lá wọn ń pè afáwa ṣáìdì orílẹ̀ wa ní tọ̀ bówó náà ti pọ̀ tó àwọn onílé ṣe bó ti pọ̀ tó torí aníṣẹ́ ọlọ́run tá a fẹ́ jẹ́ ayàtá kò sí yùkọ́ eke fún wọn ọ̀kan náà àwọn jọ ajọ́ ọmọ eke alátẹnujẹ kan gbà hu ìpọ̀jọ́ ayàtá kò sí lọ afáwa ṣáìdì orílẹ̀ ni ọlọ́run lọ́hùn sọ́sámọ́ orí àtilẹ̀ mélòó lẹni ó fún wa lónú sánmà àtìlẹ̀ tó ní ayáta kùrìsì yọ ẹyọ kan tó bí ọba tó bí ọba délé tó ọba kí òkè mọ àmọ́ ayáta kùrìsì yìí kan ó ti sọ àti gbogbo ohun tí ń fẹ́ eléyìí ni ọ̀rọ̀ tí bàbá náà sọ lẹ́nu kan ìtumọ̀ rẹ̀ ni pé mélòó ní ìṣòro rẹ tí pálukura ní ọ̀ka mọ́ mélòó ní ìṣòro rẹ tasmau láìlẹ̀ husna ó kọ́ ọlọ́run ọ̀ka mélòó mélòó ní ìṣòro rẹ tí àwọn àdúrà tá nàbí amasorot àwọn àdúrà tá nàbí rẹkọmẹ́ndì tí ọ̀ka mọ́ mélòó mélòó ní ìṣòro rẹ tipa ànáfílẹ̀ ọ̀ka mọ́ ìṣòro rẹ bá ti kọjá tipa ànáfílẹ̀ ọ̀ka mọ́ kọ́ ọmọ pé fanaru tàfi iná jahannama ni ó padà kápá rẹ o. inna Allah yuhibbul mu'minina al-aqwiya ọlọ́fẹ́ràn mọ̀mìnì tó strong bó láti strong kì í ṣe physical strong ni mùsùlùmí fi proud but spiritual strong kéèyàn strong imanan faith rẹ kó strong kí belief rẹ nu ọlọ́run ó tóbi kí ìgbàgbọ́ rẹ ó fẹsẹ̀ rinlẹ̀ èyí náà ń pè ní mòmìnì tó tóbi nítorí pé yatahaduna àdá ahùn bí sọ́ọ̀bùrì wa jaldatin àwọn yìí ni wọ́n máa challenge ọ̀tá pẹ̀lú sùúrù àti faradà fàlàyé yìí ni wàlá yusuf abu nabil hibati wal ìjà kàmú náà ní bá wọn wọn kì í bá nǹkan débi kan gbẹ́gbẹ́ bàbá mi ò rò pọlọ ẹni tọ́lọ́run lè ṣe tí ò ní ṣe lọ́pọ̀ irú tiwa yìí kọ́ kí n tiẹ̀ mélòó làdánwò rẹ o ló ti rí irú ẹrù wo ló di ò lè bọ́ gbé òkúta mbẹ́mbẹ́ mọ́ gbé ni ọ̀gbọ́n tó ní zahara dẹ̀ ṣe àní gbogbo nǹkan ni agbára ọlọ́run ò ní kọ́lọ̀ méjì ẹyọ kan náà ni kún and it's going to be ọlọ́run èsì ẹni tí máa sọ pé ṣe kó mọ́ ṣe ọba àwọn èsì ọba tí ìpàṣẹ tí ò ní ṣe mélòó ni ti ń bẹnu ayé rẹ tọ́lọ́run ò lè pàṣẹ kí rọrùn ó débẹ̀ ìwọ ló gbàgbọ́ lójú ọ̀pẹ́ lẹ̀ o ìwọ ló gbàgbọ́ àfàwà tí mo dákọ rẹ̀ lẹ́ẹ̀kan náà ní Ṣàràwí ó ní tó ọba ti fẹ́ wìn ní kéèsì lọ́dọ̀ ọlọ́run fast teslim lé àwọn àmì rì yìí ìwọ tètè withdraw gbogbo nǹkan kó kó síwájú ẹ̀ pé ìwọ ọlọ́run ìwọ ló ní kinní yìí ìwọ ìmọ̀ abọ́lọ́run fa nǹkan nítorí ẹ̀ làlùkùránì fi kọ́ wa ní èyí tó rọrùn jù pé tẹ́ ẹ̀ bá tiẹ̀ tí ì ní lọ́kàn ẹ máa sọ lẹ́nu àwọn tó ní lọ́kàn ò ní sọ kọ́lọ́wọ́n má padà mi tí bá ní wọn la kí ni nǹkan ọ̀hún oníkádẹ́wò débẹ̀dá kéèyàn ní inna lillahi wa inna ilayhi raji'un ìtumọ̀ rẹ̀ ni pé kí ni tó mú ìwọ lò ní ọlọ́run ìwọ náà ló fún mi tẹ́lẹ̀ ó sì wọ ọgbà nǹkan rẹ nu ah ó ní wàhùwà rabbuna rabbuna karim alápọ̀nlé lọ́lọ́run ọba wa. Wa kò sẹ́ni tí wọ́n sọ bẹ́ẹ̀ fún ní èèyàn ńláńlá pé aláàjì èmi pẹ̀lú ọ̀gá mi jọ kan pọ́fẹ́sọ olóyèdè ọlọ́nkọ́ba tó mójútó wọn à ń ṣẹ̀fẹ̀ kan mo wà lọ́fíìsì wọn gẹ́gẹ́ bí àládà èmi tí mò ń kọ chẹ́ẹ̀kì mo wá ń sọ ọ́njọ́ náà ẹnìkan wá ń bi mí ọ̀gá mi bọ́sà àgbà náà pé ìwọ báwọn ṣe dọ́fíìsì wọn ní ìjókòó kí n parí tí n ṣe yìí kí n tó sáyìn n tó mú wá ọ̀gá mi wá wọlé bá mi dà àyà tiẹ̀ tiẹ̀ já ọ̀rọ̀ tí mo wí yìí san Yusuf ọláolé àlè wà pẹ̀lú wọn wọ́n ní àyà tiẹ̀ tiẹ̀ já tó bá dọ́dọ̀ ga tí gbogbo ọmọ gbà mọ́ ní à mo láyà mi ò ní í jà nítorí pé mo mọ̀ pé àwọn náà ni wọ́n bá mi wá èyí tí ń ṣe yìí iṣẹ́ tí ń ṣe yà wọ́n bá ń wá bí wọ́n bá sì wá ní mọ́ lọ ń bí tí wọ́n bá lé mi wọ́n fẹ́ bá ń wá mi nì ìtumọ̀ rẹ̀ ni pé tó o bá trust ẹni tó ń bá ṣe díẹ̀ láyà rẹ̀ ó mọ́ àìní ìgbàgbọ́ nínú Ọlọ́run ló fa káyà aya wáyé àbẹ̀rù ọlọ́run à ń jáyà ni àyà jíjà yìí sì wúlò ibà nǹkan jẹ́ ni ẹni tó bá bẹ̀rù ọlọ́run yóò trust ọlọ́run yóò wà ní confidence nínú ọlọ́run ló jẹ́ pé àwọn àfọ́ǹta yìí ló sọ fún ọ pé àlàkọ́ọ̀fù wàrọ̀jà o méjèèjì ní máa bẹ pẹ̀lú ẹni tí máa ń sin lọ́hùn kò ní rí ọlọ́run fín yóò bẹ̀rù ọlọ́run torí pé ó mọ̀ pé fa alun lè máa yugayiru llahu bena gamdati aini wanti ba atiya yugayiru llahu min hali ila hali ọmọ kọlọ lè change direction lẹ́ẹ̀kan náà but àròjáwò yóò tún máa rántí pé uwa gafur uwa rahim orí gbogbo kọ ọlọ́run ọba arahuf orí gbogbo kọ ọlọ́run tó ní òpù nínú yóò máa ṣe mùkọ́bálà rẹ̀ tí máa rántí pé uwa sẹ̀dídùl kúwà ṣùgbọ́n ti sẹ̀dídùl kúwà alágbára ọlọ́run lọ́lọ́run tó ẹ pé kó bá gbá ni mú kò sẹ́ni ó lè yọ ni àmọ́ yóò tún máa ran pé náwó gàfórun rahim alámójúkò ni aláàánú ni méjèèjì ni máa jẹ́ káyé mọ̀mìnì ọ́ báláǹsì lọ́wọ́ dàbí ẹyẹ ẹrù ní mẹ́yẹ fò tẹ bá dẹ́rù tẹ bá dẹ́rù bá ẹyẹ yóò gbéra àmọ́ ẹyẹ mà pé òun níyẹ ó ní òpù pé ìyá òun yóò ní disappoint òun iná ni máa jẹ́ yẹ ọ́ bó ti yẹ kí mọ̀mìnì ó rírè ìrẹ́ ọmọ ìyá mi kọ́ọ̀lá rọ́jùlilẹ̀ àǹtàrà ọkùnrin kan ń bẹ wọ́n ń pè ní antara jagunjagun ni ìgbà tó ọ̀kan náà àwọn ọ̀rẹ́ rẹ̀ wá bá a pé ìyá antara màá sí rufi sajahatik ó ní antara kí làásìrì rẹ̀ ná tó jẹ́ pé kò sí ebẹ̀rù èèyàn ó ti lákinjù kò sẹ́ni tó lè là mọ́lẹ̀ wà á ń tàtàgìlì àwọn èèyàn ló ti borí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló ti là mọ́lẹ̀ nu ayé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló ti dá kí ni àṣírí rẹ tó ń lò kọ́ọ̀là antara wa sọ pé dá ìsìnbá aka fìfà mi wàhùsì ìsìnbú i fìfà mi kà ó ní jẹ́ kájọ ṣe báyìí fi ọwọ́ e, ìka àlùfábẹ̀lẹ́ rẹ tì í bọ̀ mí lẹ́nu èmi náà ti ìkábẹ̀lá mi ti ọbọ̀ lẹ́nu tí má ti wá ti bọ̀ lẹ́nu ó yẹ. iwọ gé mi jẹ kémi náà máa gé wọn náà jẹ ní wọn bá jọ tì kábà ìka ìfábẹ̀lá wọn bá jọ tì í bọra wọn lẹ́nu antara gé bàbá yìí jẹ òun náà gé antara jẹ fasọ àrọ́jùlù mi nàlẹ́ alẹ́ ọkùnrin yóò lè mú malama lòun bá ké tó pé yéé ìka mi ó wàlámù yẹsìbìrù fa àràjà antara isbáwò bó ti pariwo antara yọ ìka lọwọ lọ́wọ́ rẹ̀ wàkọ́ọ̀là. ó ní galaptula abutola hai bisọ́bùrì wàlẹ̀ intimal ó ní sórí tèmi máa fi borí ìjà tèmi pàlẹ́yìn bá ń jà ní orí torí hùn èmi máa mo sì lágbe mara àdánwò bí wọn náà ti ń gé mi jẹun ń dùn mí amẹ́mi mọ̀ pé yóò máa dùn wọn náà tí yóò bá lè gbé mara tán náà ni ọ̀padà ké nígbà wo lè gbé mara ní sòkè àwọn èèyàn wá rè mí bíi champion bíi pé n tó fi ń ṣe mi yóò dùn mí ń dùn mí àmọ́ mo lágbe mara ni kí ni ìṣẹ̀lẹ̀ ikọ́ wa ni pé gbogbo tí ń ṣe ọ́ ti ń dùn ọ̀hún ìlágbèmára rẹ̀ ní òjò survive rẹ̀ ìláfarada rẹ̀ ní òjò jèrè rẹ̀ bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ bí ti ń ṣe ń ṣe lòmíì jù bẹ́ẹ̀ lọ ìṣòro tí wọ́n sọ̀rọ̀ rẹ̀ dọ́mọ yẹ̀yẹ́ sí tí kálukú rí tí ń sá fún ọ mẹ́wàá rẹ̀ ń bẹ lábẹ́ aṣọ ẹlòmíì ọlọ́run fi pimples sí ọ ní gímọ̀ òròjọ́ bọ́ ọ bá sábí ẹlòmíì owó tí ń bẹ́ẹ̀ kọjá tiẹ̀ Ah, hmm. gbogbo tó fi ń pọ nǹkan ju nǹkan lọ nǹkan ju lọ ọba ànábì àdámà ńláàmú ni ìwọ ń sọ pé wò ìjẹun alẹ́ níbi tẹ́ni tí je jẹun láti jẹ tàǹbẹ̀lẹ́gbẹ̀ tí sì panu láti yan tan mu òun mú mi Iwọ ìwọ tó mu gàárì oníṣúgà bí o tó nǹkan ẹ̀pà náà nka. tó nǹkan eléyìí ò ní máa àdánwò tí ń kaluku kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni tọ́ba rí báyìí ìrọ̀ màyá mi gbogbo etí máa ń ṣe ọ́ ládàáwò rẹ o inna mimma yufrau lil mu'minina anna lutfallahi wa rahmatahu wa afwahu qaribun yẹ kí gbogbo mùsùlùmí tí máa dá mùsùlùmí nú dùn tó bá tòótọ́ ló gbọ́ lọ́n gbọ́ inú rẹ̀ máa dùn láwọn àsìkò kan nígbà tó fò pé n ti ń ọ́ ẹni aláàánú lọba tí wọ́n bá dòwò pọ̀ ẹlẹ́dẹ̀ lọba tó bá dáwò pọ̀ ó dẹ̀ súnmọ́ fàyẹ́sà ọ̀rọ̀ bìrì àyàtì láàyè wáwìlà àyàtì hì bí àṣàbí ìmáàní bá jòkó fún yóò máa ní ọlọrun ọlọ́run ń bẹ òun déédéé ti mọ ni ó fi máa rí ìmójútó nínú ayé والكائنات والآياء والأجماوات والطيور والصوائف تسير بأن لها ربنا خالقا وراسقا àwọn ẹyẹ ọba tí ó ẹyẹ ọba tí ó kòkòrò ọba tí ó gbàgbé ọba tí ó gbogbo àwọn dábà wọn yìí táwọn ń fìlì pé ọlọ́run ń bẹ yóò sì ṣe ń táwọn jẹ wọn ò lọ́fíìsì wọn lẹ́yọ̀ ẹyọ̀ olóko ni ẹyẹ ń jẹ ẹyẹ wà í mi ṣe in wà í mi ṣe in ọlọ́run ní kò sí nǹkan ọ̀hún láyé yìí ilà yusabihu bi amdi àfi kó níbò náà ti ń dúpẹ́ ti ń ṣàfọ̀mọ́ ọpẹ́ fọlọ́ wàlákín látẹ̀fọ̀ọ́nà tẹ̀sibíhàún látẹ̀fọ̀ọ́nà tẹ̀sibíhàún ṣùgbọ́n the only problem táyìn ní ni pé ọ̀pọ̀lọpọ̀ gbogbo ẹ̀yìn èèyàn kọ́ la fún ní capacity láti understand irú mẹ́tọ̀dì táwọn dábàá wọ̀nyí ń lò ìgbà fún Sulemana ní capacity ṣe bó gbọ́ ìgbà fún Dáúdà bàbá rẹ̀ ní capacity ṣe bá àwọn ẹyẹ gbogbo wọn bá sa wọn bá yin lọ́n papọ̀ àná màá máa fún capacity ó jẹ́ mọ̀ pé kùkùté làbídò yìí ń sunkún ìgbà òun pé tó fẹ́ kú omi tó fẹ́ fọ́ kàn ṣe mímbàrí mọ́ ṣe útúbà mọ́ ìtumọ̀ rẹ̀ ni pé ọlọ́run ni wọ́n ní lágbèjì tiwọn náà tí wọ́n fi yìn lóhùn àwọn tá a fún lẹ́bùn tá a fún ní nǹkan ìyànjú torí ẹlòmíì ló gbà so possible ni ó possible tó bá ti ṣe fáànù nábì ọlọ́run ó possible àwọn wọ̀nyí ọlọ́run lẹ́yìn ilẹ̀ gbọ́ àwọn náà ní tiwọn. ya rabbi amdan laysa ghayruka yumad ya ma lahu kullal alahik tasmadu ọlọ́run mo bẹ̀rẹ̀ olúwọba mi ìwọ lọlọpẹ́ gbogbo tó ṣe fún wa lóore má fọwọ́ bàjẹ́ ká àtàwọn àtàwọn tí ń gbọ́ mi nílé ni lẹ́yìn odi ni jẹ́rọ̀ wa jọ ọmọ ajá sọpẹ́ oore tó ṣe fún wa tá à ní rọpẹ́ rẹ̀ dá tí ó wà fi dájọ́ ìyà fún wa kó wa yọ ńbẹ̀ ìwọ̀n tá a bá fi dúpẹ́ náà lọ́njẹ ó ṣe dédé tiẹ̀ má jánu ọpẹ́ o má sì ríra rẹ bí ẹni títí ẹ̀jú ta tọlọ́run lọ má sì rí ẹni tí ìṣòro rẹ kọjá ntọ́lọ́run lè yanjú nítorí kọ́ ọmọ bá a ṣòfò itori pé gbogbo ẹni ọba ti jẹ́ mi kúrò lọ́dọ̀ ọlọ́run òfò ni ó ṣe o ọ̀rí ni yá máa la okú lọ́la aláhìkẹ́ gbogbo ẹ̀dá yányá ní ń darí ẹ̀mí rẹ̀ sọ́dọ̀ ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ wa àlemayi tẹ́ ẹ bá rí ẹlòmíì ẹ máa wo ti confidence ẹ wo tí ń àwọn gbin gbìnrúgbìn kan bẹ táwọn ó ti gbìn ọkà wọn ó gbìn nígbà kan dédé ìgbà tójò bá ń lọ ni wọ́n máa gbin ọkà àgbẹ̀ wà á lẹ́mìí pé òjò ti ń rọ̀ yìí yóò rọ̀ bí ọwọ́ márùn kan ọkà wọn ó ti jìnnà wọ́n gbàgbọ́ pé Ọlọ́run ó mójò wá ni tí wọ́n bá wá ń fọn kalẹ̀ wọ́n wà á máa sọ pé Ọlọ́run pé tọ̀ Ọlọ́run àmọ̀ pé òní jàǹbá wa òjò yóò wà ẹni tí ò tí rí i títí rò pé ó wà ó sì ti tẹ́ràn kalẹ̀ dọ́nà ọlọ́run ó dẹ̀ disappoint wọn alukóhánì náà fara ìtumọ̀ tàrùsù àìrí wọn nígbà táwọn àgbẹ̀ yẹn bá ń dáko à ń tó tẹsán àwọn amúnánu sàrìhù ọlọ́run sáwọn náà ń gbin tó ń jáde ní abẹ́mi ní ń gbìn nítorí pé ọlọ́run bá kó bà lè yí àgbẹ̀ pé ò ní contribution ìtàgbẹ̀ bá gbé sọ́wọ́ ọlọ́run ọlọ́run ó rí i pé ó bàjẹ́ yẹnyẹn bọ́ bá ti ṣubọlẹ̀ iṣu wọn jẹ̀rà tán bọ́ bá fọkà ọkà wọn jẹrà tán ọlọ́run tètè wàá gbé tiẹ̀ jáde lára rẹ̀ pé yá bisimilayi ẹ jẹ́ kó mọ̀ pé mi ní jáde rí báyìí afáwa ti ń parí ẹ̀ sínú ẹ mọ̀ pé bàbá náà kò rí náà ìwà ń bọ̀ wá mọ́sáàsì kan ọwọ́ ni kọ́ kọ́ bá kíni kíni ọwọ́ ọwọ́ bó ti wá dọ́dọ̀ àwọn jàmọ́ wa nà sí wọn pé kílẹ̀ rí wọn ní gílábì dùn ni ó ní ó ń zòrò lè tí ká sàjàrà ó ní ṣe ẹ̀rọ magi tó ẹ wo igi tí mo mú lọ yìí ẹ mọ̀ bó ti rí zaatilguzu ni nadọ̀rọ̀ òun ní igi kan tó pẹ́ rí ẹ tuntun rẹ̀ tí ó tutù tí ó green dáadáa mánilẹ́dì àǹbàtàhà question mi ni pé ta ló jẹ́ kí igi yẹn ó máa wù nírú ìlú tiwa tó jẹ́ dẹ́sàtì yìí wọ́n ní ọlọ́run ni wàdànáhà bil adìrọ̀ ẹ wá ya fọ́tò rẹ pẹ̀lú tẹ́yìn náà ń ṣe lọ́wọ́ nísìn gbogbo tí ò tí ì nàró nu ayé yín yóò padà nàró záàkà wú ọlọ́run lẹ́dì torí pé ọlọ́run ti ń ju epo ṣe tigi yìí tó dáa kudurọ́ tuhu mọ̀tẹ́dìrà agbára rẹ̀ kò kí ń ṣe nǹkan tì gbogbo wọn tó ń gbọ́ mi lónìí gbogbo ń tọ́ ọ̀fẹ́ mi sí pé pọ́ ọlọ́run ọ̀kanu ayé rẹ̀ gbà pọ́ ọlọ́run ó ṣe tọ́ ọ bá ti gbà ó rí i pé ńgbà tí ó ṣe gan nígbà tó ràn kàn ni ibi ní màá fi dágbére lónìí èmi lọ́mọ ayélu islam lukman muhammadu mukhtar isalẹ̀ kòtò àtàwọn àtẹ̀yìn ọlọ́wọ́n ṣẹ̀wá kù lérí dáadáa sb magaji àpàdà àbùsíbò oníbà gbogbo àwọn onígbọ̀wọ́ àtúnfàsíkò yìí sọ fún yín pé ètò alikmal baliga ó ní ìdí onígbọ̀wọ́ ẹ dákun ipẹ́ nìkan ọ̀ka tán gbogbo yín náà ní kẹ́ ẹ bá wa dá sí nítorí pé owó làgùn òwò bẹ́ẹ̀ yà bá ń gbọ́ ní royal fm o ní tí wọ́n ná ń bẹ̀ owó nìkan ni láńgbèjì tí wọ́n gbọ́ yà yín asalaamualeykum wa rahmatulahi wa barakatu.